fún ìbéèrè insha allahu ta'ala lẹ́nu ìgbà tí ọjọ́ kù sí iná náà. ẹ gba àtàwọn obìnrin lọ́tọ̀. sáwà insha Allah máa fún wa ní nọ́mbà one to twenty. lọ́mọ ọba ọ̀rọ̀ kan ní nàbíyìnà muhammad wa ala alihi wa sahbihi. ìbéèrè oníbéèrè ni pé bí èèyàn bá dẹnu mọ́ṣáláṣí ó sì bá a pé wọ́n ti kírun jàmá ní mọ́ṣáláṣí náà ǹjẹ́ òun lẹ́tọ̀ọ́ àtúntí kó jàmá míì jọ káwọn náà kí irun jàmá lẹ́yìn jàmá ti mọ́ṣáláṣí eléyìí ni wọ́n ń pè ní takararul jamaati fil masjidil ìmọ̀ kíjà máa méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ ní mọ́sálásí ẹyọ kan. èsì lórí eléyìí ni pé gbogbo ń tí yóò bá fa bí à ń pín mọ́sálásí àbí bí ọ̀tẹ̀ gbogbo ń ṣẹ̀rí àìsílámù takò òun ló fi dórí pé ní mọ́sálásí tá a bá kẹ́fìn pé ọ̀tẹ̀ ni wọ́n torí ẹ̀ dálẹ̀ èèwọ̀ ni kéèyàn ọlọ́ọ̀kẹ́hùn bẹ́ẹ̀ ẹ̀dàkùn kélé yìí náà jẹ́ ìtanijí gbogbo mọ́sálásí tí ń ilẹ̀kùn wọn kọjú síra wọn títí ń bẹ láàrin wọn bàbá ti rí i pé ọ̀kan ni wọ́n fi ọ̀tẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ ìmọ̀ ṣẹlẹ̀ yàn wá ní ìmọ̀ọ́mù ni àwa náà sì dá ti wálẹ̀ àbí ṣe ẹni bákan ni ọ̀dà ẹ̀yin jẹ̀mọ́ ẹ̀yin náà ẹ̀ máa bọ̀ wáyà yìí náà gbogbo ń tó bá ti rí báyìí masjidu dẹ̀rọ̀rì là ń pè nu sẹ̀ríà èèwọ̀ ni kọ́dọ̀ ọlọ́run kọ́ fún anagba muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ní látàkùn fíhí àbàdà irú masalasi bẹ́ẹ̀ tó wáyé lójú ayé anagba muhammad sallallahu alayhi wa sallam olùwọ́ bá kọ̀ fún ọ̀gá wa anagba muhammad sọlọlọ́wọ́ àríhì wọ́sẹ́lẹ́m láti kírun nírú mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ńgbé ṣe pọ́ mọ́lẹ́yìn anábì lẹ́nu kọ̀ọ̀kan wa náà ntọ́ba jófin fún anábùwà muhammad sọlọ́sọlọ́m òfin ní fáwa náà lórí eléyìí ni àwọn àfáàfi wo ọ̀rọ̀ à ń kí jàmọ́ méjì mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ ní mọ́ṣáláṣí alásùlù ni pé ìtọ́jẹ́ pilẹ̀ òun ni pé irun wákàtí kọ̀ọ̀kan jàmá kọ̀ọ̀kan ní masalasi yìí o ẹ̀ẹ̀kan náà ni kí wọ́n kí àṣùbà ní jàmá òun ni ààyè fi wà nílẹ̀ pé kìí ṣe gbàrà bá a bá pẹ̀rùn náà la gbẹ̀rùn dúró torí ẹni tó ṣẹ̀ṣẹ̀ jí abẹ́ni tí ń sàlùwàlá bọ́bá de dóòrì náà bẹ́ẹ̀ kò dé àṣírí náà bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí ń lè pilẹ̀ nínú sẹ̀ríà islam pé irun wákàtí kọ̀ọ̀kan o ẹ̀ẹ̀kan náà là á máa kí ní masalasi kọ̀ọ̀kan àwa ara àwọn ẹ̀rí kan nínú ahadith anabu muhammad sallallahu alayhi wa sallam inú àwọn ẹ̀rí yìí ìtọ́ka ń bẹ́ ń bi àwọn kan pé ńgbà wọn kírun tán ní masalasi lójú ayé anabi sallallahu alayhi wa sallam àwọn kan tún dé àwọn náà kírun jàmáà a sì ráwọn ẹ̀rí míì nínú súnà anábì náà sọlọ́lọ́hu àlùsálàm tí ń fi hàn ní pé anábì kọrú nǹkan bẹ́ẹ̀ kọ́dà àwọn sọ̀hábẹ́ náà kọ́ bọ́rọ̀ bá wá rí báyìí àwọn onímọ̀ wa fojú wo apá kìíní àtàpá kejì òun ni mo fi ní ojú tí wọ́n fi wò ó òun wà ní pé àà ajẹ́pẹ́ yìí tí ọba ní kọ́nu kọ́ ọ̀nù tí ò máa tún máa gbé ẹjọ́ kìtì ẹ̀ tán àwa náà ó kí tiwa wọn ní ọ̀la ìfì eléyìí lórin ilẹ̀ nọ́ọ̀rọ̀ àwọn onímọ̀ minhum sheikhuna al-allama muhammad ibn salih ibn uthaymin rahimahullahu ta'ala ní àwọn afáàtò ń bẹ́ẹ̀ ní àwọn afáàtò ní àwọn ọ̀tí ẹ̀ faramọ́ rárá sheikhuna muhammad nasiruddin al-albani rahimahullah àmọ́ èyí tẹ̀wọ̀n ni pé ẹ̀ẹ́mà tẹ̀lé ní àwùlá min ìhìmáàlì yìí ká lo gbogbo ẹ̀rí ìṣẹ̀rí àdáàjù ká lo apá kan ká fi apá kan lẹ̀ lọ ìlú ẹ̀rí ìṣẹ̀rí àdínà sábà ìjọba tọrọ ìbọlọ ìtọ́fà nẹ́bí ìtọ́rọ bí àdáwà bí ìsọ̀tẹ ìmáàmù bí ìfẹ́ pín mọ́sálásí sí méjì bí ọba ti ní ìhùn nú ọ̀la ìfí kéèyàn ó sojú kòkòrò pé a ah, ta ni ọbẹ̀ mi náà kí jàmáà kájọ kí i bọ́bá sì ti wá mú un lọ́wọ́ pé lápèjúwe ẹni abá ti rí pé ní dojoojúmọ́ àbí láàrin ọ̀sẹ̀ kan a ka mọ́bìdí ti ń dájà máa tiẹ̀ kí bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin láàrin ọ̀sẹ̀ kan bí gbogbo mọ́sálásí bá kọ̀ fún rẹ níbẹ̀ kọ́ kọjá ìmọ̀ọ́mù nìkan wọ́n lẹ́tọ̀ọ́ rẹ̀ torúlùwọ̀ torí ẹ̀ ní a dá mọ́sálásí lẹ̀ nítorí yìí hàn ìtumọ̀ mọ́sálásí ni kẹ́nu ọ̀sọ̀ kan kí àkójọ wà láàrin mùsùlùmí èèyàn wá pẹ́ àbí ó sùn ọpẹ́ kó tó jí àbí kó tètè rómi àlùwàlá wọ́n wá pé méjì mẹ́ta èyí wọn láìfi àmọ́ gẹ́gẹ́ bí mo ti rí gbogbo ẹni tí a bá ti kẹ́fín pé à ah, nǹkan mi ń bẹ́ ń bi eléyìí ìmọ̀ èmi ọ̀fẹ́ kírun lẹ́yìn rẹ̀ ni ẹjọ́ kìtì ẹ̀ bọ́ bá tán èmi náà bọ̀ wájú fún yín gbogbo eléyìí kò bá a mu gẹ́gẹ́ bí ìlànà anabuwa muhammad sallallahu alayhi wa sallam wallahu ta'ala alam. balẹ̀rù. Eh? ẹ má jẹ́ mú kalẹ̀ jẹ́ kí n máa ń bá yẹn. nọ́mbà eleven ó yá ìgbèrò. ẹ sọ̀rọ̀ wọn kọ́ pẹ́. ẹ̀kí kò lẹ́rìn nù agbọ́dọ̀ béèrè ìbéèrè àfa ni pé bẹ́yàn bá wà níbi iṣẹ́ kan iṣẹ́ tí wọ́n sì ń bẹ́yàn bẹ̀ ni pé iṣẹ́ tí ń gbowó oṣù fún ká sọ bẹ́ẹ̀ tí wọ́n ń sanwó oṣù fún ni pé ìwọ yàn yín gbogbo ẹni ọba wa tó lóun fẹ́ kéde máa gba owó lọ́wọ́ rẹ̀ òun kí ó kéde hmm? tọ́ba mọ lórí báwọn àfa téèyàn ò sì ní ọ̀nà míì tí fi jẹ àláàlú èyí wọn láì fi ń gbègbè ti ń gba owó oṣù sínú èyí tó ni pé kéèyàn wọn lọ́wọ́ sí máa polo gbogbo ní tọ́ba tako ntọ́ba yìí pé ní tó mú yàn jókòó kọ́hún àsáwọ̀ ni nǹkan kínkínní ni lápèjúwe bóyá ń gbà tó bá gba owó polo mẹ́wàá ọ̀kan náà ní jẹ́ irú eléyìí ń bẹ́ẹ̀ wọ́n ní irú eléyìí yóò tàfà ẹ̀ ó ṣe é ṣe ká mójú kó fún gbà tí èsì pé torí yìí ń gan lọ́mọọmọ fi jókòó àmọ́ èyí tí fi dáa jù ni pé bí irú sẹ́bẹ̀ bá ti tọ́ sí yàn tí ẹ̀mí yàn ọmọ ṣe bákan bákan ọmọ wáṣẹ́ mi kalẹ̀ bí ìgbà téèyàn ń jẹ òkú ẹran nù nídọ̀rú rí ẹ̀rí ìtọ́wá burú jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mo rò pàápàá fẹ́ lọ gbogbo ọmọ mùsùlùmí ti ń dárú ẹ̀ wò ọlọ́mọdé kọ́ ká mọ́ wọn lọ́wọ́ ọlọ́mọdé kọ́ ká sẹ́ bùmẹ́nì kọ̀ọ̀kan wa náà lọ́wọ́ kò síbi ó ti wọ̀ rárá rédíò àbí lé tẹlifíṣàn àbí nǹkan wọ́n wá gbé ìkéde fún nígbà wọ́n wá parí ìkéde jésù ní olúwa ọmọ mùsùlùmí náà wá ń èmi gan ara mi gbọ́ gbogbo ọmọ mùsùlùmí tí ń bá ń bá wọn wí yìí ó ti ń yòrèsì ìmọ̀ ní bọ́yọ̀ tiẹ̀ ti tán bẹ́ẹ̀ torí ẹ àtànra wa lákùn dínú kún ìwọ́ gbà pé òun lolúwa ẹ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ o ọ̀rọ̀ ti ń jẹ́sìn kìí ṣe kìí sọ̀rọ̀ èmi sì máa sọ àwa làá máa làá máa àwa làá máa dáràn bọ́ra wa lọ́rùn nínú òfin tá ń lo nàìjíríà yìí ní nàìjíríà ti àwà yìí kò sófin kan tó pé wọn tú láàsì rẹ bí owó ń tọ́ ta ko ẹ̀sìn rẹ kọ́dà bọ́ bá ń ṣiṣẹ́ ẹ dákun ẹ pín kínní yìí bọ́ bá ti tó bọ́ bá ti jẹ́rọ àwọn <laughs> ìkéde báyìí mr john ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ bí wọn bá gbé yìí tí wọn fi dákọ ànábì wa kún ó ti sí wọn náà àmọ́ àwa gan ọ̀mẹ̀sìn wa débẹ̀ a sì kùn láàbìkítà ẹ̀yà ebi iṣẹ́ rẹ̀ ni èyí tí ò burú láti sọ ohun tí ò burú púpọ̀ àmẹ́rẹ́ léyìí ó burú ó kọ́dọ̀ ọkọjá búburú ó lé ó lé ó lé wù ọ̀yàn kó nu ìsìlámù yẹn yẹn ní ẹ bá ti ń wí ń tọ́ tako láìláha illallah muhammadu rasulillah sallallahu alaihi wa sallam gbogbo ẹni ọba léèyàn ti ń ṣe irú bẹ́ẹ̀ tí ọmọràn tó ń dá ẹ lọ wí fún wọn o kò sì sí ẹsikúùsì kan kọ́dà ní òfin nàìjíríà wọ́n lọ ń dáràn bọ̀rẹ̀ lọ́rùn òfin nàìjíríà ni pé ibi iṣẹ́ ni ilé ìwé ni ilé ẹ̀kọ́ ni ẹnìkan ọ̀ gbọ́dọ̀ tú láàsì rẹ̀ ṣe ntọ́ta kó kínni ntọ́ta kó ẹ̀sìn rẹ̀ ṣe wọn ò ṣe tó báwọn àwa lé odò ńgbà míì àìmọ̀ ńgbà míì àìkàǹkan kún nígbà míì lẹ́lòmíì máa fi dáràn bọ̀rẹ̀ lọ́rùn o gbogbo ti jẹ́nu àfa ọlọ́run yóò ṣe àkóyọ gbogbo ẹni ó wà ń àmọ́ káwọn náà mọ̀ o ọlọ́run tó ala alam. èèyàn jẹ àlásàrì kéka àlásàrì ó sì wọ mọ́sálásí ọba wọn kí magrebi lọ́wọ́ ó sì ti yé pé àìkí magrebi ká tó kí. Ki Alasari, tọ́rẹ́ lomi ọmọ o yọ sàrí bá wọn kí mọ́gírìbì ọ̀hún tán ńgbà ọba wa yá yọ wá kí alásàrì kan wọlé bẹ́ẹ̀ o àyè kí mọ́gírìbì ṣáájú ẹ̀yìn kí ásírì ṣáájú gbóhórì àmọ́ tó wọn ni bọ́lọ̀ ti tó. ìbéèrè àfa wa ni pé irú ntọ́pọ̀lọpọ̀ wà á dá lọ́gbọ́n ni pé kí màá mú o tó ṣetán òun ti da tòun <laughs> wàràwàrà ní ẹ̀yìn rẹ̀ gbàtí ọba fi kí rákà kejì òun ó kí mẹ́rin tòun òun ọba ẹ̀yin náà ti rí i pé àkọ́kọ́ ntọ́kọ́ wọ́ ń bẹ̀ ni pé ní nínú orígun pàtàkì irun òun ni àtùmánínà kéèyàn farabalẹ̀ nínú tí mú un lálàáfíà nínú tó lè wóorun ni òun là nẹ́bọ̀ muhammed sallallahu alayhi wa sallam arákùnrin kan wọlé ó kíró àwọn ọ̀run bẹ́ẹ̀ òun àlàalàjẹ́ ń sáré gánkọ́ ọwọ́ akitan ọyọ́ máa lọ anabi ní ẹrùjẹ fasọ́lì fa iná galam tó sọ̀lì padà lọ kírun irun kéyìí tó kírun ò tí kírun arákùnrin bá tún padà bó ti kí lákọ̀ọ́kọ́ náà ló tún kí òun ọ̀mọ láìda gbọ́pọ̀lọpọ̀ náà ti ń kí lónìí ẹ̀sà ìdóde mi ní sinà ní ní sinà ní kìtàn yìí ọ̀pọ̀lọpọ̀ náà ní í ṣe bẹ́ẹ̀ lónìí àìsẹ́jú mélòó ẹdú ẹdú ẹdú gbogbo ẹni tí máa ń kírun bẹ́ẹ̀ níta ànábi wínú ànábi ní ẹrú jẹ́ fasọ́lí fa ináka lamtosọ padà lọ kírun ó tí kírun arákùnrin yìí wá kí bẹ́ẹ̀ bí ẹ̀mẹ́ta nígbà tó wá jẹ́ pé kèsẹ́ ni ti ń tan orí ààrẹ kókó wá lọ bá nàbì sọlọ sọlọ nígbà tá nàbì tún wí bẹ́ẹ̀ fún lẹ́ẹ̀kẹta òní fọwọ́láhì láà ó sínú ọ̀gá ìraha òun ọ̀ma kí jù bá ń lọ bọ́bá ni wọ́n máa kí nígbà ọgọ́rùn bóun ti máa kí nu bóun ti máa tó ń lọ ngbawo la anabi na anabi esi binu sallallahu alaihi wa sallam anabi o bu anabi anabaari bɛɛ bɔba sɛtɛn tó fɛ kírun ibɛ la anabi ti wá kɔ anabi ni bɔba kírun ó dúró títí tó fi farabalẹ̀ pé a ìdúró lélẹ́yìí kìí ṣe dúró à ń tirú díẹ̀ anabi ni bɔba rúkú atatatuma iná rọ̀kì ó rí pé a rúkú rẹ̀ yìí ó ti rúkú dáadáa anabi wá kà fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ kírun. ẹ̀rí ìtọ́jú ẹ̀ burú ní àwọn àrùn táwọn kan sọ rí mọ́lẹ̀ yọ sáré dìde kò ní jókòó yóò tún kan rí mọ́lẹ̀ lẹ́ẹ̀kejì gbogbo àwọn eléyìí kan sànú yàn ni o kọ̀ wọ́bi kankan o ọlọ́mọdé àfọwọ́ ṣiṣẹ́ ká fẹsẹ̀ dánù nípa báyìí àkọ́kọ́ nù tí èèyàn fi mọ̀ pé kọ̀ lẹ́tọ̀ọ́ pé jẹ́ ń sáré da kẹ́ ń wa èèwọ̀ kejì ni pé èèwọ̀ ni kéèyàn máa kírun méjì mọ́sálásí wọ́n ń kírun kan wọ́n tún kí mi èèwọ̀ ni anabiwa muhammad sallallahu alayhi wa sallam kò farama bẹ́ẹ̀ kódà kò farama kéèyàn wà mọ́sálásí wọ́n máa kírun kí wọ́n wá wọlé ẹlòmíì ó lé mi ti kírun tèmi yóò wá lọ mú angu kan mọ́sálásí yóò jòkó anabi kọ̀ yóò náà ọ̀ gbọ́dọ̀ máa ṣe nǹkan kan tó yàtọ̀ sí táwọn jàmáà masalasi ń ṣe àbí àìtí ẹ̀ wá mọ̀kànmọ̀kàn ẹlòmíràn máa sọ tẹ̀sùbá kara níbi tí wọ́n ti ń kí jàmáà lọ́wọ́ pé òun ṣe kíní kan lọ́wọ́ ni gbogbo eléyìí wà láàyè bí yẹn bá gbọ́ ìsìláàmù yé o ìsìláàmù tọ́lọ̀ ń fẹ́ràn anábì wa muhammed sallallahu alayhi wa sallam anábì kọ kí wọ́n máa kírun lọ́wọ́ máa ṣe nǹkan mi ní masalasi nírun jàmáà kódà kọ́ wá jọ̀yìn wọn ànábì yìí fúnra àwọn ẹni bẹ́ẹ̀ pé bọ́ bá dìgbà míì kọ́ wọn láwọn ti kírun ni ànábì yìí bẹ́ẹ̀ bá ti kí ẹ wà tún jọ̀yìn wa yọ ọmọ ẹjẹ náà fìlà fún yín èyí ò ní kọ́ wa lẹ́kọ̀ọ́ pé èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì ń bi ìbéèrè àfa ni pé ìmọ̀ọ́mù ò lè máa ṣe kan kí wọ́n máa ṣe mí kí wàá ní yóò ṣe òun náà láti yan fún wa yìí yóò jọyìn ìmọ̀ọ́mù ni òun ọ̀dà níyàn pé tọ́ òun fẹlẹ́ yìí yan náà fìlà torí pé èèyàn gbọdọ̀ kí mọ́gírìbì ṣáájú bọ́nbá wa sálámà kí ni ó ṣe nì yọ wá kí asiri tiẹ̀ bọ́nbá sálámà asiri tiẹ̀ yọ wá kí mọ́gírìbì tiẹ̀ ọ̀nà kan nù. àbọ̀nà míì àwọn àrùn tó bá ipọ́ bára wọn mu tí ò ní dàrú mọ́yàn lójú bọ́yá àlàásìrì wọn kí lọ́wọ́ òun èkí zuhuri ó lè dà níyàn pé alásàrì ni màmú yìí ń kí o àmọ́ dúrí lèmi ń kí lẹ́yìn rẹ̀ èyí náà bá a mú láwọn ọ̀run tí ọba ní dàrú mọ́yàn lójú tí èèyàn wá ní mọ bí ó ti yàn di alásàrì àti magrebi tí ó fi wá di pé àwa máa kí kùkùkì àmọ́ èyí tí ọba ní dàrú mẹ́rin mẹ́rin èèyàn lè yàn ó lè dà níyàn bẹ́ẹ̀ pé dúrí lèmi ń kí o òun sì ń kí àlàásírù bọ́ bá wá sálámà kí ló ṣe gbà wọn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kí alásàrì jẹ ní kúkúrú àwọn ọ̀nà ní téèyàn lè tó lè gbà ọlọ́ọ̀kú tán àná àná ẹ béèrè lọ́dọ̀ àwọn obìnrin tí wọ́n bá nílò rẹ̀ ọlọ́wọ́n san apá alẹ́sàn dáadáa ó ti wà nù ètò tẹ́lẹ̀ pé bàbá ti bá béèrè débì kan á stọ́ọ̀pù béèrè ọ̀rọ̀ yìí náà ni àbára wa sọ. fáwọn tí ọláǹfààní àti wà pẹ̀lú mi ń dédé ìsìnrọ̀lẹ́ àná láyè kan àsọ̀ǹbẹ̀ náà mo láníyàn pé lónìí náà àbára sọ torí ń tọ́ kan gbogbo mùsùlùmí ni gbọdọ kan wá àfẹnitọ́ bá lànàbí ọkàn òun ẹni ti lànàbí ọkàn òun sì mọ̀ pé irun àtàwẹ̀ hajj àti zaka òwúlò lọ́rẹ́ ni ọlọ́run rán sí sọlọlọhu aleyhi wa sallam nípa báyìí gẹ́gẹ́ bí n ti àfàwí àkọ́kọ́ náà ni pé àgbẹ̀ni kankan mọ̀ràn pé àfẹ́ẹ̀dàkùn bọ́lẹ̀ ti wo fíìmù wẹ́bsáìtì wo lọ́wọ́ àìjẹ́mi náà ó wò ó àgbẹ̀ni kankan mọ̀ràn mọ̀wulẹ̀ wò ó aburú ni ntí ọ̀dà ni wọ́n kọ́ ń pa anábọ̀ muhammad sallallahu sallam ìròyìn tí èsì tiẹ̀ ni wọ́n fi ròyìn ẹ̀ àmẹ́lẹ́ yóò lè túrùn kan lẹ́yìn alára anábíwá muhammad sallallahu alayhi wa sallam ẹni tí ọ̀tá gbàgbọ́ ga ni bẹ̀ńlẹ̀ ọ̀rẹ́ èyí ń àtọ̀tá àtọ̀rẹ́ anábì lọ́gbà pa ṣáájú ni sallallahu alayhi wa sallam èyí náà ní ń bí àwọn ọ̀tá tó nínú inú àwọn ọ̀tá ọkùnrin kan tí wọ́n ń pè ní michael hart ọmọ èbó lòun náà historian ni òun tán àwọn tí máa kọ́ tán ọwọ́ alóhùn ní pọ́jẹ́kìtì kan pé àwọn inú tàn táwọn mọ̀ ibi àwọn mọ̀tàn dé yìí òun fẹ́ wo àwọn wo ni the most influential personalities àwọn tí wọ́n lapa ń gbèsè ayé ọmọnìyàn láti gbà táyé ti ń dáyé òun wà á ránkì wọn bó ń bá wo ìgbésí ayé tẹni irú pa tó kó irú orí pa dáadáa tó ní a ìwọ̀n pò kínní ipò kejì ọwọ́ àtò bẹ́ẹ̀ ọ̀sà àwọn ọgọ́rùn-ún látàrí anabi adama títí di ìgbà tó ń gbáyé aleyhi salatu wasalam nígbà tí ọ̀pẹ́ kọ̀pẹ́ yìí ni o arákùnrin yìí ẹlẹ́sìn kiri olù nínú àwọn tí ó rí i pé wọ́n lapa jésù náà ń bẹ wọn anabi isa aleyhi salatu wasalam pọ́ọ̀lù náà ń bẹ nu wọn àwọn tó tún lapa lọ́nà tayé náà bí àwọn tó já rí inú náà ìtàn newton gbogbo wọn náà wọ́n ń bẹ́ẹ̀. ẹni ọkọ ẹni ọkọ gbé pílẹ̀nì wa gbogbo òun ò fi gbá kan bọ̀ kan nú bí a eléyìí náà ọ̀la pàǹgbèsè ayé ọmọ nìyẹn o ó yí gbà padà sí dáadáa wọ́n wá to gbogbo ẹ̀ tán olóhùn ọ̀rá ń kí wọn ipò kínní ipò kejì ìwé yìí ń bẹ tí wọ́n ń ta kí ń lo èbó di one hundred ni wọ́n ń pè kì í sọ̀rọ̀ abẹ́lé àbọ̀rọ̀ ọ̀rọ̀ kẹ́nìkan ọmọ gbọ́kọ́ pọ̀ fẹ́ ra di one hundred by michael hart ọwọ́ àrò lọ rò bọ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrònú àti wádìí ọlẹ́ni ó ṣe pò kínní ni muhammad sallallahu alayhi wa sallam kò torí ẹ̀gbà islam o àmọ́ pé àhà gbẹ̀yìn ọba ní boná ọlọ́mọ́ra mẹ̀ẹ́dá ká má fi tẹ̀gàn kún kóun ó fi kún ká fi tẹ̀gàn kún a ànábì lọ́ga gbogbo ọmọ nìyẹn. sọlọ ṣé èyí náà tó pé ẹnìkan àṣìírè kan wàá wí nǹkan kan pa ànábì èyí wọn wàá turun kan lára ànábì kálá kò lè rí bẹ́ẹ̀ sọlọ lọ́hùn àlẹ́yìí òṣèlú nípa báyìí àkọ́kọ́ nìyẹn ìwọ náà bí wọn bọba tí wàá gbọ́tọ̀ mọ̀ ìyá rẹ mùsùlùmí ti ní wọn wí ní tí ọ̀dà ń pa ànábì nínú tí ọ̀dà ni kí wọn náà gbé mi náà fẹ́ rí gbé mi náà àfikẹ́ mi náà wúri kò pé kò sí àǹfààní kan bí kò rí yóò tún bá òun ló jẹ́ sí i ní bọ́ bá jẹ́ mùsùlùmí gidi bẹ́ẹ̀ bá jẹ́ kínní mùsùlùmí gidi àmọ́ èyí tí yóò dùn ọ́nú ni irú ìta wí pé ní arákùnrin yìí àwọn tó ṣe eléyẹ nìkan ọ̀tí ẹ̀ mọ̀ wọ́n àwọn téèyàn mọ̀ gan nú àwọn ọ̀gá wọn ni wọ́n lọ́ọ́ gálà nẹ́bì sọlọ́lọ́ àrùsọ̀lọ́ bí àwọn tiẹ̀ wá gbà lọ́gàá bí wọn gbà lọ́gàá ọ̀gá tiwa ni sọlọ́lọ́ aṣáájú gbogbo ọmọ anabi adama la nabi ìkẹ́ ọlọ́run tọ́lọ́run rán sáyé la nabi muhammed sallallahu alayhi sallam nípa báyìí kábíyì ń fún gbogbo mòmìnì nǹkan kan ọba anabi o kò sì lè ba sallallahu alayhi wa sallam anabi lọ̀gá lánàá òun lọ̀gá lónìí òun lọ̀gá lọ́la títí dàlí kìyàmà kódò òun lọ̀gá lálí kìyàmà ana sayyidu wadadi adam kódà lálí kìyàmà òun lọ̀gá sallallahu alayhi wa àmọ́ àdánwò tí ó ń ṣẹlẹ̀ ni pé àwa ni ká tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run iná ẹ̀sìn ń jáde rẹ̀yìn ń lo èbó ń wá ń lo òkè láwọn bòmíì lágbàáyé ibi tí pọ́blẹ́mù wà nù sẹ́rí bọ́bá ipá ànẹ́bí tí wọ́n lé nìkan tó jù báyìí lọ sí ni wọ́n kàn án <laughs> ọlọ́mọ tó jẹ yóò bí wọ́n tó jù báyìí lọ the truth nù. No yẹn bá ṣe ń tójú báyìí lọ ń pa anabi isa gẹ́gẹ́ àníyàn torí pé àwa ni ká dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ̀sìn wọn ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ti ń kírun nílùú èkó nísìn chọ́ọ̀chì ni wọ́n tà ní sẹ́yìn lówó làgò kan kí ló ń fẹ́ fi àwọn ọ̀rẹ́ àyè ẹ̀sìn mọ́ ẹ lọ bí àwọn ti ń gbé bẹ́ẹ̀ ẹ̀sìn ń gbó àjò rẹ̀ yìí ọlọ́run sì lẹ́sìn ọmọ lọ wájú láwọn àpapọ̀ mi láyé èyí wọn ni òjé káwọn ọmọ wípé à ní ẹ̀ bá mà tẹnu bá muhammad sallallahu alayhi wa sallam à bí ìgbà ó ju kẹta mùsùlùmí ń ban lọ sẹ́rí bó ti rí láre mi àti wọ́n òun àwọn òfin yẹn kọjọ kọjọ bẹẹ lọdọ tiwọn àwọn ọlọrun gan ní àkàkùn lọdọ wọn bẹlẹ ànábì níbi àwọn bá ìgbésí àlàáfíà ń wọ̀nù gbogbo ẹni tó pé ní ìṣesí wọn lọ́fẹ́ máa kọ́ tiẹ̀ náà padà débẹ̀ eléyìí ni ọ fa gbogbo wàhálà tí ń ṣẹlẹ̀ yìí torí pé lódodo olórí amẹ́ríkà bí ó ti ṣẹlẹ̀ obama ẹni ọ jẹ́ wazira khariji secretary of state wọn gbogbo wọn ni wọ́n sọ pé àwọn ọmọ nǹkan kan pa fíìmù yìí èmi gbọ́ lẹ́nu wọn lórí tẹlifíṣàn pé àwọn ọmọ kankan nípa ó sì hàn bẹ́ẹ̀ lóòótọ́ àwọn fíìmù abẹ́lé ni ẹ̀mọ àwọn fíìmù kan tí wọ́n ta aṣọ síbi kan tí wọ́n ó ṣe kèé sá wọn wọ́n máa ń pè wọ́n ní low budget film irú rẹ̀ làwọn fíìmù yìí àwọn tó níṣẹ́ bú lọ́kàn fẹ́ ṣe kọ́dà lánàá tàbí jẹ̀ta inú àwọn obìnrin tí wọ́n lò tọ́ áàtì inú fíìmù yìí ọ sọ̀rọ̀ wípé lẹ́yìn ìgbà táwọn rìkọ́ọ̀dù tán ni wọ́n chẹ́ǹgì kìíní yìí kò sí ti ń jẹ́ muhammad ní ọkọ̀ script tí wọ́n gbélé àwọn lọ́wọ́ róòlù tó ń pè ń bẹ ọ̀tọ̀ lẹ́ni tí wọ́n ní àwọn fi ń ṣe kódà òun náà ló wọ́n pẹ́jọ́ nísìn pé ọ̀tọ̀ ni tí wọ́n láwọn rìkọ́ọ̀dù ọ̀tọ̀ ni tí ní kúkúrú àwọn aṣèrè kan lọ́wọ́ àǹdí rẹ̀ kódà àwọn ti mú lánàá torí wọ́n ní ẹ̀wọ̀n lọ́wọ́ àtẹ́lẹ̀ wọn ẹsẹ̀ júlẹ̀ ní ẹ̀sìn òdodo ni ẹ wá máa wo ibi táwọn náà tètè mojú ọ̀rọ̀ tí ń dá wàhálà lẹ́nu o ibi ọ̀rọ̀ wà wọn náà ní tètè sọ lọ wọn wá ní kí lẹ mu sí wọn làwọn ò tí ì mu sí fíìmù o àmọ́ ńgbà táwọn júlẹ̀ lẹ́wọ̀n ẹ̀lẹ́sìn àbí nǹkan òfin ń bẹ pé probation ọ̀gbọ́dọ̀ lo íńtánẹ́ẹ̀tì fọdún márùn ó ti tàpọ̀ òfin ni ẹ máa wọ̀rọ̀ rẹ́dẹ̀rẹ́dẹ̀ èyí ò wọ́n mu sí lánàá sẹ́yìn pé yìí wọ́n tún máa bímú mi nínú sí ni pé má lo íńtánẹ́ẹ̀tì ọdún márùn-ún èyí ń lọ̀ràn lọ́dọ̀ tìyín gbogbo ìtọ́ dákalẹ̀ tẹ́ ẹ fi kọ́dà wọn ti lùsì àmbásádọ̀ wọn inú sí àwọn kan bí àmbásádọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ léyìí tí ìsìláàmù ọ̀ràn wọn káwíyìn náà ìsìláàmù ọ̀ràn yẹn pé kéèyàn ọlọ́mọ ẹni tí ó sẹ́ o wọ́n náà fi rora rẹ wò gba àwọn tí ń se jẹ̀lílì ní amina pápápá kí wọn náà wá lọ lẹ lárúbá fún wọn pé sọmọ nàìjíríà ni ọ ẹyin lẹyìn ṣe jẹ lílì bó ní ètò orí lára tiẹ náà èmi ọmọ ó lè mi èwo ni wọn náà wí bó ti rí nu islam ẹsẹ sìn kákan máa dà nǹkan rú máa wá sun ilé onílé máa gbẹmí ẹlẹmìí gbogbo ẹni ẹmí rú bẹ́ẹ̀ bá bọ́ yóò rò pé òun ọlọ́run lọ́wọ́ ni yóò jẹjọ́ lálùkìyàmọ́ o islam o bẹ́ẹ̀ yọ̀ọ́ bá mọ̀ kọ́ wádìí o yàrá wa lórí ambassadọ kan gbèsè ìlú rẹ wọn ti ṣe fíìmù ọyẹ kóńbà ọyẹ ọba ah, àmọ àmọ́ à ń fàsìkò yìí sọ gbogbo ẹni ọba láǹfààní àti sọ́ńbò míì náà àwọn ọ̀gá wọn ń lu èbó náà kí wọ́n máa sọ̀rọ̀ ń bi ọ̀rọ̀ lọ irú ìjọ wí lánàá yìí náà ẹlòmíín bẹ tára tí wàá balẹ̀ yìí bóun bá gbọ́ lánàá yìí nísìnyí kọ́dà wọ́n tún bu pẹtrol sí kìhìn òfin íńtánẹ́ẹ̀tì ni lẹ́yìn mójútó ọ̀kan yín gbogbo yìí tó ṣe yìí tọ́ra àwọn mo ti wí ẹ̀sìn ọ̀jẹ́ nǹkan kan lọ́dọ̀ tí wọ́n má àwọn ọ̀mọ̀ pé ẹ̀sìn máa táyàn la báyìí ní kúkúrú ntọ́sẹ̀lẹ̀ nu kí wàá ní ipò ìsìláàmù ipò ìsìláàmù náà láti ni pé gbogbo ẹni tí imáni bá kù lára rẹ tí èèkàn yẹn yẹn ara ẹni ọba gbọ́ gbogbo eléyìí tí ọ tara tí ọ ti àbí ti ń gbé wàhálà àwọn kìnìún náà pọ̀ à ń fi èsì ìsìláàmù rẹ̀ wọn bu anabi wa muhammad sallallahu alaihi sallam wọn parọ́ mọ́ anabi wọn ṣe fíìmù tí ọ da ló kọ́ anabi sallallahu alaihi sallam gbogbo mùsùlùmí lọ́gbọ́dọ̀ dùn a sì gbọ́dọ̀ tara gbogbo ọ̀nà téèyàn bá sì fi lè fẹ̀ dún ọkàn rẹ̀ hàn lọ́gbọ́dọ̀ fi hàn àmọ́ o mùsùlùmí ni ẹni tó ní pílẹ̀ kọ́dà bọ́ bá bínú náà islam kọ́ bó ti bínú kọ́dà bí wọ́n bá fẹ́ dùn ọkàn hàn òfin bẹ pé béèyàn ti fi ẹ̀dùn ọkàn hàn ní inú òfin ìní ní alukur'ani ní wàláyé jòrì mánàkún ṣànà àánú kọ́wmin àlá àlàtà àdìlú ẹ̀ẹ́dìlú wà àkọ́rọ̀bù lè takùwà ẹ̀ òbí islam ti dáa tó ṣànà àánú ọ̀tẹ̀ ìbínú ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ní ìbínú ẹnìkan ìbínú àwọn kan ẹ̀sẹ̀ táwọn kan sẹ̀yìn àbẹ́nìkan kò gbọ́dọ̀ wọ́ yín débi kẹ́ ẹ ṣàbòsí wàláyé jẹ́rì máa ń nàkún ṣànà àánú kọ́mìn àlá àlá tàdílù ẹ̀ẹ́dílù kúwa akọ̀rọ̀ bòlè takuwa kẹ́ ẹ ṣe déédéé kẹ́ ẹ má ṣàbòsí wọn òun ló súnmọ́ bẹ̀rù ọlọ́run o òun ni pé àwa pàdé ọmọ ìbò kan lọ́nà ní kọ́rọ̀ àwa mú anyin lọ́rùn àbá anyin ká gbogbo yín wọ́n bá mú o ìwọ náà fi rora rẹ wò bá ti wí lọ́daràn kan náà bá tilẹ̀kùn mọ́rí ńlọrin àyín ti ń dáràn tó wá gbé sórí íńtánẹ́ẹ̀tì tó wá yọ sékòó tí wọ́n ní sọ́mọ́ lọ́rin ni ọ́ bó o ní o ti rí lọ́kàn tiẹ̀ náà islam ti kọ́ wa lẹ́kọ̀ọ́ láyé jèrè mọ́nàkún ṣànà àánú kọ́wọ́mìn àlá àlá tààdùrù gbogbo ẹni tí kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ so wọn sọ olórí ìlú wọn sọ ẹni ọjà sojú wọn sọ pé àwọn tó sì máa ń pa bí wọn ti ń gbégbé ayé fíìmù wọn náà sọ pé irú àwọn fíìmù yẹn nìkan kàn tilẹ̀kùn mọ́ mọ́rí rẹ̀ wọ́n ń dẹ́rú ẹ̀ wò nàìjíríà náà pé íńtánẹ́ẹ̀tì sì ni ọba ti jù sórí inú yàrá rẹ̀ náà ló ti tilẹ̀kùn mọ́rí èyí wọn wàá pé kí mùsùlùmí wá sínú bíi àwa máa sùn lé òun lé máa sùn mọ́tò mọ́tò máa pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹ́sẹ̀ gbogbo ẹni tí máa ń dárò eléyìí wo kọ́ rẹ́dí ìbéèrè o ọlọ́run ọ̀ràn yàn báwọn o mo rò pé eléyìí ni ipò tí ìsìláàmù ọ tara ọ gbọdọ̀ dùn ọ ẹni tí ọba dùn kọ́ lọ yẹ ìsìláàmù rẹ wò ó ti tán ìmánì ti tán yẹnyẹn lára rẹ nù bọ́bá wa dùn yàn kéèyàn wa rántí pé mùsùlùmí ló nípìlẹ̀ kọ́dà ìbínú òfin bẹ bó lèèyàn ti bínú afẹ́fẹ́ dùn ọkàn hàn òfin bẹ kì í wá ṣe pé ká máa wá da nǹkan rú mọ irú eléyìí tá à ń rí lọ́pọ̀lọpọ̀ àwọn eléyìí náà jẹ́ dáhùn sí ọ̀rọ̀ àfa èyí táwọn àfa alágbàáyé sọnù lánàá lánàá níbi aago bí aago mẹ́wàá sí mọ́kànlá nigerian time èmi láǹfààní àti gbọ́rọ̀ tí inú àwọn àgbààfà oṣùnà tá a fa béèrè oníṣẹ́fẹ̀ abdulaziz alu sheikh àwọn làgbààfà saudi lónìí. rọrọ tá à ń sọ yìí náà ni wọn sọ lánàá pé báwọn àṣìrè kan bá wù àwèrè ẹyin náà má wù o torí pé yọ wàá ìgbà tó pé kankan náà ní nìyín ẹ ẹ dákun gbogbo ọmọ mùsùlùmí o léyìí tó wa mú bì í fẹ́ kọ́dà ọ̀nà wo lèmi náà fẹ́ fi tara hàn èmi lọ́nà kan tí mo kọ́ níbi ayé rọrùn dé lónìí bẹ́ẹ̀ bá ní di email american embassy ó rí ẹ̀yin náà bọ̀m̀báàdì wọn pẹ̀lú email àwọn ẹranko àárín yín ẹ máa mú wọn so o sì kí wọn pé ambassadọ yín àwọ̀ lọ́wọ́ sí pípa rẹ̀ àmọ́ ẹ̀yin náà máa mọ ọ̀rọ̀ tí ẹ máa sọ torí ńgbà léèyàn dárò ràn báyìí wọn wá ní ṣe ń lẹ mú fún nọ́nà pé àwọn ní ọmọ lò íńtánẹ́ẹ̀tì ni o wọn ọdún márùn-ún bóyá ó ti ọ̀tà kò fún un gbogbo àwọn ọ̀rọ̀ tí ó máa bí àwọn ẹlòmíì nù yìí tẹ́yìn ló sì jẹ́ gbà wàlá àwọn náà jẹ́ gbà ẹ àbí kí a máa gbé freedom of speech freedom of expression kò sí freedom tó débi kéèyàn lọ ìlú èbó nísìnyí ẹ ọwọ́ lọ irú tí wọ́n yà ń pa nẹ́bí yìí yà ń pa obama bí ọba ní pẹ́ ọlẹ́jọ́ ẹni freedom of uh, speech freedom of expression gbogbo ọ̀rọ̀ táwọn náà máa sọ ẹja fún wọn la pé ẹ̀yin náà lẹ̀ ń gba àwọn àṣìírí inú yín àwọn aláìgbádùn inú wọn ọ̀rọ̀ tí wọ́n ń gbọ́ lẹ́nu àyàn ọ̀gá wọn ní ń gbó wọn láyà pé bàbá ṣe é kò sí ti ọ̀sẹ̀lẹ̀ ńgbẹ̀yàn dárú ọ̀ràn tó dá wàhálà lẹ́ gbogbo ayé báyìí tá a là ń mú fún mọ́ lo íńtánẹ́ẹ̀tì kí lọ́ọ́ jọra wọn so gbogbo àwọn nǹkan báyìí àwọn náà sì ti realize ẹ̀ àwọn olórí wọn náà sọ pé àwọn ò faramọ́rù tó ṣe yìí o àmọ́ àwọn òrùpọ̀ yẹ kó bí n tó bí àwa náà gbà bẹ́ẹ̀ kọ́ yẹ kó bí àmọ́ eh, yorùbá báyà ká pòwe yorùbá fún wọn pé ẹni ó mèrè ṣe àbí ló mú gbẹ̀gì sàn ẹ̀ṣẹ̀ wà bá mùtọ́lì pé ẹran tó mú èrè jẹ òun ló mú gbẹ̀gì sàn kọ̀tẹ́wà náà lọ́rùn wà láì kọ̀tẹ́wà lọ́rùn pé wọ́n ń pa ẹni tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ àmọ́ ká fún àwọn náà là ó tó gẹ́ gbogbo àti ẹnìkan tí ọ̀gbádùn bá ti wí nǹkan kan pa nẹ́bí àbí ń pa ìsìláàmù ẹ lóyún freedom of speech bẹ́ẹ̀ bá bá sì parọ́ tan ra lókù nílùú òyìnbó lónìí àwọn ibìkan bẹ tó pé níbo ọba sọ̀rọ̀ ń pẹ̀ lásán wọn mọ̀ bẹ́ẹ̀ yẹn bá ní kò sí ti ń jẹ́ holocaust ní gbogbo ìlú èbó lónìí crime ni ìgbé wọn pa àwọn yahoo díngbà kí wọ́n wá pé irọ́ ni irọ́ sì lọ̀pọ̀lọpọ̀ ẹ̀ bí wọ́n ti ẹ̀ lóòótọ́ wọ́n ní òtóye tí wọ́n ń pé wọ́n pa yìí láwọn ayé hitler lọ́pọ̀lọpọ̀ lóyìnbó lónìí òfin kíráìmù ni kọ́ ọ ṣe kó deny holocaust èyí ṣe free débẹ̀ ń ìbọ̀rọ̀ lòun náà kó náà free pé èmi free pé dẹ́n wí yóò rí bẹ́ẹ̀ wọ́n lófin tí wọ́n ń pè ní antisemitism bẹ́ẹ̀ yẹn bá sọ nǹkan kan pa israeli lónìí òfin mu káwa náà ran wọn létí gbogbo eléyìí pé kí wáyé gbẹ́ngbọ́ bá dọ̀rọ̀ tiwa ní freedom of uh, expression báwa kan bá lè gbọ́ láyájìrì mọ́ nàkún àwọn kan nínú tiwa náà tó rí bí àwọn ti yín o àwọn náà ní gbọ́ o pé kò síbi tí ò sí ẹni tí ò gbádùn bó ti wà lọ́dọ̀ tí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ tiwa náà bẹ́ẹ̀ náà bá lè mú àwọn tọ̀dọ̀ tí ó ṣeé ṣe kágbára tiwa náà má kàá ọmọlọ́run ní jó sí irun wọn láàrin wa yìí o nípa báyìí mo rò pé ní kúkúrú ó ti wà nínú àníyàn mi tẹ́lẹ̀ láti sọ pé n ti ń lọ yìí ọgbọ̀dọ̀ ká ogbó mùsùlùmí la ọ̀nà kan ní téèyàn fi fi nígbà nọ́nà ti gbà táwọn náà sì mọ̀ ya ní ọ̀kan ti ṣẹlẹ̀ rí ngbà kan ní denmark àbí nǹkan kódèmí gan wọ́n ní bbc fẹ́ play díẹ̀ nípa ó fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lálẹ́ ẹjọ́ kan àwọn kan sì gẹ́ẹ̀tì nọ́mbà wọn mo wà ń Saudi gbà èmi gan fóònù producer BBC ní London ó sì láwọn ti drop ẹ̀ pé mo ti fóònù ya ìmọ̀ èèyàn náà ti fóònù pé BBC ò sí fún tí ó bá da tí ó bá da àgbáyé rú thank you thank you thank you <laughs> so èyí tó yá wọn nù àmọ́ bí wọ́n bá ti rí i pé ẹ dákẹ́ ẹ wí nǹkan kan wọ́n rò pé bí ò ti lè jọ àwọn lójú bí wọ́n bá bọ́ ànábì tàwọn òun bẹ́ẹ̀ ni ó rí lára tí ń náà ọlọ́run wá jó yé wọn nísìnyí pé muhammed rí bẹ́ẹ̀ lọ́dọ̀ táwọn mùsùlùmí o wàláì muhammed rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa sọlọ́lọ́ kò sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ anabi tó gbé rahmatan lil alami ara ntí nǹkan báyọ̀ wà kọ́ wa lẹ́kọ̀ọ́ ara ń táwọn afa sọnù tẹ béèrè ara ń tí wọn táwọn afa sálàfin sọnù pé ọyọ kí lè yọ tàwa náà jí pé ọpọlọpọ àwọn òyìnbó yọ ọmọ ta ní jẹ muhammad sọlọlọ́hu àríwọ̀sẹ̀lẹ̀ àwa náà dé wọn mọta níjà nàbí sọlọlọ́hu sọlọm bẹ́ẹ̀ bá ẹni ó bá nílà káyì ẹ ẹ sí díẹ̀ fún nùtà nàbà muhammad sọlọlọ́hu sọlọm ẹ kàgbésí ayé ànábì fún un bá nàbì ti já láàánú tó lẹnìkan wàá pé apààyàn ni àwọn náà máa já pé àà ní ẹni táwa rí tán rẹ̀ yìí tí wọ́n kọ́kọ́ jáde àbí ìta gbọ́ yìí òpùrọ́ ni ọ́ èyí ń bẹ lára tiwa náà àyè e, bẹ́lòmíì náà bá a ṣe wá sí ọ̀hún náà ìpolówó tarẹ̀ ní ọ̀pọ̀ èyí ṣe pọ́rọ̀ tọ́lọ́hún àbíta nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ àwọn àfáà pàkíyèsí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti wí pé kínkínní yọ jẹ́ opportunity fún wa kíkó ọmọ sọ̀rọ̀ ń pa ribiribi tá nẹ́bí gbèsè ẹbí michael hart nu tí òun èyí ṣe mùsùlùmí èwo mùsùlùmí náà ṣe bọ́ọ̀ bá mọ̀ béèrè lọ́wọ́ àwọn ọmọ ilé kéwú pé ẹ dákun síra ẹ̀yìn ké síra ẹ fún mi láwọn pọ́ìntì méjì mẹ́ta kan kí n nà sí wọn ìwọ gbé èbó àwọn sírò gbé èbó ẹ wàá jọ ranra yín lọ́wọ́ ẹ kàn rẹ́rìn ni gbogbo nǹkan yìí làwọn èèkà fún ni kìí ṣe dandan pé ẹni tó fi gbogbo àsìkò rẹ̀ tí fi ń lọ kéwú lè jùwé lọ ẹ̀tún á ní ọmọ ìwé èbó ẹ ìwọ ni ẹ mọ̀ wọ́ọ́rì malam gbogbo ẹ̀ sá ti mọ̀ mọ̀ àwọn haúsá ti mọ̀ ṣe bẹ́ẹ̀ dáadáa tẹ bá gbọ́ pé malam kìnnì kan ṣe kìnnì kan ti ìwé kan jáde lóko rẹ̀ òun kọ́kọ́ pé malam ẹ sọ gbogbo ẹ ẹ sọ gbogbo ẹ gbogbo ti ẹ fẹ́ sọ òun àkìlà wa lọ léwé fún àwọn òwú bẹ́ẹ̀ gbégilá lọ léwé fún káwọ́ gbé sí kábàáyín gbé sí ìwé èmi ẹ sábà rí bẹ́ẹ̀ lẹ́ yorùbá atara ìmọ̀ ní ìkìláàsù mọ̀ kùn tí èjì ọ̀fẹ́ ṣẹlẹ̀ ńlẹ̀ yorùbá nǹkan kọ tiẹ̀ náà lọ́sàfẹ́ kí kọ́ máa hàn ọ̀wọ́ ládá ti ń bẹ̀ ń bẹ̀ pé àjọ pín ládá yìí ni ẹ̀yin lẹ́ ní àìdíà ẹ̀mí lè mí gbé sí ayé ẹ̀jọ̀ pín ni tọ́ba ti yé báwọn a lè ràn ra wa lọ́wọ́ àwọn àwọn àmọ́ ń bẹ lọ́dọ̀ àwọn àfa tí wọ́n sọ fún ẹ̀yin tẹ́ ẹ̀ ní ìmọ̀ kéwú ẹ̀yin ó sì ràn wọ́n lọ́wọ́ sẹ́rẹ́ pọ̀lọpọ̀ àdánwò tá a ní ni pé gbogbo ń tá a mọ̀ ń pa ànábìyàwó nìkan la mọ̀ o yàtọ̀ àwọn kan mọ̀ ń nú ni àwọn ọ̀mọ́ torí pé dètí wọn è mọ́ àlè àrí fi sọ fún wọn lọ́pọ̀lọpọ̀ challenge inú fún gbogbo ẹni ọba lọlé ìwé náà tọba fẹ́ fi ìwé rẹ̀ sin lọ́hùn tọba fẹ́ fi ìwé rẹ̀ ṣe kíni sin lọ́hùn opportunity ńlá ni eléyìí fún ọ bóyá jẹ́mi náà fún ọ ní example káàbí méjì inú téèyàn lè nà á yé ń pa anabu muhammad sallallahu alayhi wa sallam anabu muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń parákùnrin kan ní atufayl bin amri dawsi ara àrùn dawsi ní ìran abu huraira fún rẹ̀ lọ́wọ́ abá nàbí njọ́ kan kí a ó tó gẹ́ ọ̀tọ́ ọlọ́run làwọn èèyàn ń wí kéèyàn kéèkó sùn yẹn débẹ̀ ń ga lọ́wọ́ àwọn dawsu àwọn àwọn èèyàn rẹ̀ ń nu bukhari bẹ́ẹ̀ ẹni tufayl wa abá nàbí ó ya rasulallah inna dawsan asot wa abad fadu allah alayha àwọn èèyàn ń yé kò sí èèyàn lára wọn gbogbo bó ti ń pè wọn tó yìí náà gbogbo bá ti ṣàlàyé ọ̀rọ̀ wọn yìí náà wọn ṣàyàrí wọn ìwà abu wọn yìí náà wà nábì kò sí tó kù dákun sépèlé wọn ara wọn lòun náà pé ọ̀rọ̀ àwọn eléyìí ti gbèpè nbẹnu buhari bẹẹ nù tàn nábì tòfẹ́lù ọ̀kan náà àwọn dáwùsù náà lọ́wọ́ á kọ̀ǹpilẹ̀ fún un ó ní nítorí ẹ́. Eh? amakila anabi wi sọlọlọ sọlọ àwọn tó gba hadithi wa ni báwọn ti gbọ́ ti tòfẹ́lù wi nínú ìwáyà àwọn kan náà ni fakila halakat dawson halakat aha o ti tán fáwọn dawson lónìí àwọn sọ abẹ́ ti ń bẹ̀ ń bẹ̀ ń gbà náà yẹ́s ọ tán fún wọn lónìí anabi ọ̀hún wọn wọn ní èpè àti ah, ọmọ ìyá wọn náà ló kú wá béèrè rẹ̀ yìí ah, halakat dawson làwọn dawson tán lónìí ǹjẹ́ wọ́n ń retí nù. fàrọ́fà anabi yìí sọlọ́lọ́hu anabi náà bá tẹ́wọ́ pé èpè e, e, fẹ́ bọ́ táwọn ń rò kí lè anabi wí sọlọ́lọ́hu aleyhi wa sẹlẹm. allahumma hadi dawsan wa tibihim anabi òwe jù bẹ́ẹ̀ ló ń bẹ́ẹ̀ nu buhari bẹ́ẹ̀ ọlọ́run dákun bá ń fọ̀nà mà àwọn dáwùsù yìí kò yé wọn yìí wá àti jẹ́ wọn wá bá mi sọlọ́lọ́hu aleyhi wa sẹlẹm. Hmm? ọmọ ìyá wọn ló ní ká nẹ́bí ò ṣépè fún wọn nígbà wọn ṣe tó dójú ẹ̀ hmm? mélòó lọ́mọ ilé nù wọn àwọn òyìnbó wọn máa ní ìǹsọ́ọ̀fù ńgbà míì ọ̀rọ̀ máa kó sí wọn létí bí wọn bá máa gbé kalẹ̀ fún wọn bí wọn bá ń gbọ́ àwọn eléyìí báwọn ẹ̀hànà kan bá ti ń wí nǹkan mi àwọn náà tètè máa wọn máa kódà wọn lè máa ànábì àbí èwo ni ò tó sọ tá ànábì lọlẹ̀ tọ́ ta nígbà tí táwọn ará mẹ́ka ànábì ò kéré mẹ́ka mẹ́ba ní wọ́n jọba mẹ́ka ẹ̀nà tó lè jọba mẹ́ka là wa ìdílé kùrẹ́sì nínú kùrẹ́sì bànú hashim àwọn ni wọ́n ń kọ̀ntró gbogbo mẹ́ka ibẹ̀ là ti jáde kéèyàn wá léyìn eléyìn <laughs> kọ́dẹ̀ ń tẹ́sẹ̀ tó fi hàn wọ́n pé anabi ah, wọ́n ṣe báyìí fún onílé ọlọ́nà là anabi maka wọ́n lé e yanya kò sì padà wọ́n maka mọ́ kò padà gbé maka mọ́ níjọ tọ́lọ̀ ń wá padà wá dá anabi láre tọ́lọ̀ ń ní o borí àwọn ará maka bí wọ́n ti lé lọ madina wọn náà ẹ̀ máa kà wọ́n tún lọ gbógun bá ní madina náà àbí èèyàn sá fún yín tún lọ kógun bá gbogbo àwọn tó wá dánrò eléyìí wo njọ́ tá ànábì padà dé maka ànábì wa ń bi wọn pé mada tarawna anni sani'u bikum kí lẹ́yìn náà jẹ́ òpé ń ṣe fún yín sallallahu alayhi bí ẹ̀yin ní nísìn ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ní gbogbo ẹ̀yin tí ẹ̀já gbádùn ní hmm? ni wọ́n ti dèyìn lọ́wọ́ dèyìn lẹ́sìn kí ọ̀dà ẹ̀yin náà dájọ́ fúnra yín kí lọ́tọ́ sí yín wọ́n bá ń wá wa gbé àtọ́ òní wo táwọn ní akun karim ọmọ ìyá dáadáa ni ọ bàbá rẹ ní ìyá dáadáa ni máa wí gbogbo ẹ̀ tán ẹgbẹ́ kí lànàbí wí ìdáàbò fa àǹtọ̀mọ̀tọ̀là kan ẹ máa lọ lálàáfíà ẹ ẹ ẹ nífòyà kankan àwọn tó lé lù àwọn tó fẹ́ pa hmm? mélòó lè yàn ọ́ kà tani jẹ́ muhammad sallallahu alaihi wa àánú ànábì débi ọ̀sàánú ẹranko kátó má sọ tèèyàn àbíjọ́tà ànábì jáde tó lọ tọ́ ìfún gbà tí ilẹ̀ lè máa mẹ́kà tí wọ́n ṣe gbogbo tí wọ́n ṣe yìí àwọn ará mẹ́kà àwọn ará tọ́ ìfún bá tún lẹ̀ lóko ẹgbà tọlọ́run ẹ̀gbà kọ̀tán wọ́n ní kọ̀tán o wọ́n wá ní wọ́n gba àwọn ọmọ kéékèèké ìlú ọyẹ lọ sa òkò ẹ̀dá sọ̀wọ́nù làákàyè wọ́n wá ń lé ànábì àti bèlálì wá fi ara rẹ̀ gba òkò torí bilali nìkan anabi ọ̀mẹ́mi ìjà lọ kò kérò lọ ya ẹgbọ́ tọ lọ́run ah, bẹ́ẹ̀ bá sì gbọ́ ẹjọ́ wọn máa padà lọ lé wọn lò lé padà lọ rọrùn wọn wá lé anabi lóko títí fa tó sùn wọn àmọ́ kéékèèké ni wọ́n dẹ́sẹ̀ anabi njọ́ náà sọlọ́lá ọ̀sán nbẹnu hadithi bẹẹ nbẹnu sira bẹẹ anabi ní bóun ti wá fẹ́ padà wọ ìlú maka òun wá rí èso ojú kan tó sú òun wá ń gbọ́ òun màláìka jibril aleyhi salam jìbìrì ló wá ń sọ fún un pé ìwà nábì gbogbo ń tọ́ sẹlẹ̀ lọ́lọ́run ti rí o òun nìkan kó òun wá wá lónìí máyì malakul jibal malaika ti ń kọ́ntró gbogbo òkè ń bẹ pẹ̀lú wọn torí náà gbọ́n tí ó wí gbọ́sẹ́ tọ́lọ́run rán malaika òkè wa ní ọlọ́lọ́run wa nábì o ǹṣe ìtàtọ́ bá wù ọ bẹ́ẹ̀ an ó tùbẹ̀kọ aleyhi mu aṣàbẹ̀yìn ni àwọn òkè ńláńlá tó wà láàrin maka àti tọ́ìfù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run níbo ọba kọ̀máǹdì mi kí n pa òkè yìí méjèèjì dé mọ́ wọn gbígbà tí èèyàn sandiwíìtì ẹyin kọ́ pa ó wí bẹ́ẹ̀ fún anabi njọ́ náà sọ kí lè anabi wí sọlọ sọlọ ẹ lọ́ọ́ ká tán anabi ni inni la arujulọ́ha an yóò fori jamin asilabihim man yuwahhidu Allah la yushriku bihi shay'a a má ṣe bẹ́ẹ̀ torí báwọn ti rí yìí ń rò páwọn ọmọ wọn rí bẹ́ẹ̀ mọ̀ ń retí pọ́lọ́hún mú jáde nínú wọn àwọn tí ó ṣètò ọlọ́run ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ àbí ò ṣe bẹ́ẹ̀ ṣé yìí ń lẹ́nìkan wí ikú yìí sí gbogbo eléyìí àmọ́ àwa náà wí jáde ọ̀pọ̀lọpọ̀ àìbíyàn bá sọ̀tàn ànábì náà àwọn tán ọ̀rọ̀ kan tí ò nítumọ̀ kan kásá dẹrùbà àwọn èèyàn àwọn àtàn gidi tó lẹ́rìí ẹ́ mọ́lá nàbí máa sànù gbọ́dọ̀ àwọn táwọn rò pé àwọn tí ò léèyàn tí àwọn ẹrú ẹrú ẹ́ tí ò lẹ́nìkan anabuwa muhammad sallallahu alaihi wa sallam bá ti wí ní jẹjọ pé ẹrú lásán yóò wọn kàn rí ẹnìkan tó lóun fẹ́ rí ànábì yóò sì sọ gbogbo tinú rẹ yóò tún máa bá ànábì àgbègbè ó sì lè rí báwọn wọn bá yọjú wo pé bóyá náà àwọn àgbà sọ abẹ ni wọn bá rí i pé ẹrú kan gbòòrò Madina dá láti bí wákàtí kan ní lọ ti dúró ti anabi ti rí nu sallallahu alayhi wa sallam òun nìtan Barira Barira ẹrú ni òun lọ̀rẹ́ ayò ìyàwó anabi sallallahu alayhi wa sallam ìwọ lè gbà báwọn lónìí ọmọ ọ̀dọ̀ ní best friend ìyàwó rẹ ọmọ ọ̀dọ̀ bì kan sọ ọmọ ọ̀dọ̀ ti lé wọn o ọmọ kan wọn ránṣẹ́ ń bì kan òun lọ̀rẹ́ ayò ìyàwó anabi sallallahu alayhi wa sallam òun ni ó tún gbẹ́ran wá ní ó gun aisha lànàbí ó ní fún mi náà jẹ́ mẹ́ ẹ̀rú nígbà ọ̀yá ànàbí náà lọ́padà tún bọ́kùn lọ́rùn rẹ̀ pé aisha sanwó rẹ̀ kọ́ dọmọlúàbí bàríra wa dọmọlúàbí tán tóbìnrin wa gbé òun àtọkọ rẹ̀ ẹ̀rú ni wọ́n tẹ́lẹ̀ ọ̀nà òun lòun tún máa jẹ́yàwó ẹ̀rú òun náà ti sàn gbọ́mọ nìyẹn ọmọ èèyàn gbé gbàgbé ẹ ó ti yá gbàgbé pé bákan náà làwọn tẹ́lẹ̀ pé òun ò lè fẹ́rú mọ́ o mògísù ọkọ̀ bàríra àyà tó kọ ànábì rẹ̀ ló tún wáá bá pé àyẹ̀bá ń bá sọ̀rọ̀ sẹ́ni tí ò ṣe é súnmọ́ ni ẹrú ọmọ pé bá ń bẹ̀yàwó mi nínú rìwáyà kan wọ́n ní mògísù ń sunkún tẹ̀lé ìyàwó rẹ̀ kí n gbogbo gbòòrò mẹ̀dínà gbà mọ́fì òun lẹ̀ kí lànàbì wá ṣe anabi wa pe anabi wa ẹwù ẹwù ntá anabi ń wí anabi ọgbẹ ìwọ ẹrú lẹyẹ báwa ah, la sanwó rẹ ń jẹ oníkìlọ̀ ń báàgì àà anabi èsì bẹ wàláì kèsì bẹ kílà anabi ń wí ẹkọ ni sallallahu alayhi wa sallam ń pé ya barira wọ barira innahu zawduk ọkọ rẹ ni bẹẹ ti fẹ́ra yín pé innahu abu walada ọmọ rẹ ni ó gba àwọn ọ̀rọ̀ tunu anabi ń sọ ọbẹ̀ fún bàríra pé àgbà padà ẹ máa fẹ́ra yín kò sí nǹkan kan kódà nínú ìsìláàmù kò sí nǹkan kan kí ni bàríra wí ẹrú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sanwó rẹ̀ ó wá kọjú sí anabi sọ̀rọ̀ sẹ́lẹ̀m ó wá bọ́ọ̀lì láti sọ̀rọ̀ kò sí jẹ́rù jẹjẹ sẹ̀rùbà wọn ẹ̀ àfàtọ́ bá ju anabi yẹn sẹ̀rùbà wọn bàríra ọ̀láyà wa sọ fún anabi pé àtàmúrú ni èyí tó ń wí wà nẹ́bi asẹ́ ní àbímọ́ràn kẹrù ọmọ bíi olówó rẹ̀ tó ànẹ́bi ọlọ́run ṣe asẹ́ lélẹ́yìí dàbí torí pé bàrí rọ̀ fẹ́ sẹ́ lọ́run bọ́bá ipá sẹ́ ni a òjíṣẹ́ ọlọ́run ní sọ̀rọ̀ àmọ́ ti mà nẹ́bi gbé ẹni tí ó gbọ́rù rẹ̀ tí ó understand rẹ̀ ni kí lànẹ́bi wí ànẹ́bi nílà ìnáma ànàṣàfi ìyín lásán ni kàmí kún ẹbí ẹnìkan tọkàn wá sí pẹ nǹkan láṣẹ o ṣé kò tó àṣẹ pa ànábì ọlọ́run òun ló ṣe ìyàwó rẹ̀ lọ́sàn owó orí rẹ̀ ẹ́ ṣàpẹ́yẹ kẹ́rù ọgbọ́bìnrin náà kí bá lóun ọ̀hún ọ̀sán owó máa ń kọ́. ó ní ìnàmá ànàṣà ń sì pẹ̀rẹ̀ ni ò dákun wò ó ṣe ni ẹgbẹ́gẹ́ ni bàrírá wí láhàjà tàlẹ́ yìí wọn ò nídìí rẹ̀ mọ́ ó sì tán síbẹ̀ ànábi ni mo ti bẹ̀bẹ̀ olóhùn ọgbà kí ló kù hadha huwa muhammadu sallallahu alaihi wa sallam ẹni tí ń jẹ́ ànábi nù ẹ díẹ̀ lélẹ́yìí tá a rárá sọ kínkínní nínú ìgbésí ayé ànábọ̀ muhammad sallallahu responsibility mi àti wọn náà ni ká jẹ́ káwọn tí ó mọ̀ kí wọ́n mọ̀ man huwa muhammadu sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá bá ń sàlékún kí á ti gẹ̀fà nẹ́bọ̀ muhammad sallallahu alaihi wasallam ọlọ́nkọ́ mọ́sá dójútì gbogbo àwọn ọ̀tá nẹ́bí gbogbo ibi tí wọ́n bá wà wasallallahu ma wasallam wa barik ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ẹnì kọ́kọ́ we are using the two okay.